نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي بمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد حتى الله سبحانه وتعالى أثر الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أطمع تسوى جلوري دلك ولكن صحيح البخاري كتاب الأدب باب رحمة الناس والبهائم شكتي أكما ديو هنا يجي الإمام البخاري رحمه الله تعالى في مقيم تبدا رحمة الناس إما كاوية والبهائي أتي أوان دبا إما كاوية أتي أوان دبا حدثنا مقدد حدثنا إسماعيل قال حدثنا أيوب عن أبي قلابة عن أبي سليمان مالك بن الويرث قال لقد مالك قما الويرث يكلار عن أصحابي محمد صلى الله عليه وسلم قل أتينا النبي صلى الله عليه وسلم ونحن شبابة فقاله أوضى anabuwa muhammad sallallahu alayhi wa sallam wa nahnu shababatu mutaqarribun àwa tí adẹ̀wà bá ní a jẹ́ ọ̀dọ́ mutaqarribun tó ṣe pé ọjọ́ orí wa ó súnmọ́ra wa sábàbà òun náà ni plural word fún gbólóhùn ṣáàbù òun náà ni ẹni tí ó jẹ́ ọ̀dọ́ wà náà nù ṣàbábà tún a jẹ́ ọ̀dọ́ mọ̀tàfàrúgbó tó ṣe pé ọjọ́ orí wa ó súnmọ́ra wọn فأقمنا عنده عشرين ليلة فأقمنا عنده عشرين ليلة أمي ألو 20 days lọ́dọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam lẹ́ni tí ó ń kọ́mù nípa ẹ̀sìn فظن أن اشتقنا أهلنا أنبوى محمد صلى الله عليه وسلم وقد وارك اشتقنا أهلنا أتنزران يوا أفقد في إذوة afẹ́ padà sí ọ̀dọ̀ àwọn èèyàn wa وسألنا عما تركنا في أهلنا نبوة محمد صلى الله عليه وسلم ó bèrè lọ́wọ́ nípa àwọn tí a ti kalẹ̀ nínú àwọn ẹbí wa ìyàwó ni ọmọ ni fa àkọrọ àwọn fún ní information nípa rẹ̀. وكان رفيقا رحيما نبوة محمد صلى الله عليه وسلم أجا أوليك ẹni tí máa kẹ́yìn bákan náà ẹni tí máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú yàn ọ̀pọ̀pọ̀ anábíwá sọ pé ìjó ìlà àlèkò ẹ padà sí ọ̀dọ̀ àwọn èèyàn yín ọ̀dọ̀ àwọn ìyàwó yín ọ̀dọ̀ àwọn ọmọ yín fa'allimuhu ẹ̀kọ́ wọn ní àwọn kẹtẹ́ ti kọ́ wamuruhum ẹ̀fà wọn láti àwọn kẹtẹ́ ti kọ́ wasallu kama ra'aytumuni usalli bákan náà tẹ́ ẹ bá fẹ́ kí òun ẹ kí bẹ́ẹ̀ ṣe mi tí mò ń kí òun. wa idha hadarat as-salah tásìkò òun bá tó فليؤذن لكم أحدكم كنا كنو نسر ثم لأومكم أكبركم ẹni tó dàgbà jù láàrin yín kí ó ṣáájú níbi irun eléyìí ni hadithi tí alimami bukhari rahimahullah ta'ala tí wọn kọ́kọ́ mú wa chapter yìí tó pè ní chapter ìmọ̀ kí àwọn èèyàn àti àwọn dáàbà eléyìí tí wọ́n wá ní àkọ́kọ́ yìí ó ní ṣe pẹ̀lú ìkẹ́ àwọn èèyàn Malik al-Huwairi ìkàlára àwọn tàbí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó fi ìlú wọn lẹ̀ òun àti àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ ọ̀dọ́ tábàwo ìsìláàmù tí a ń ṣe yìí àwọn sẹ́ẹ̀kì tí wọ́n kọ́kọ́ gba ìsìláàmù ọ̀dọ́ ló pọ̀ jù nù wọn anabuwa muhammad sallallahu alayhi wa sallam tí ọlọ́wọ́ bá tó ránṣẹ́ gan-an àdéhùn fọ́tì ọlọ́wọ́ bá gbé ìdílé e ní òjíṣẹ́ sábàtù ọ̀rẹ́ rẹ̀ tímátímá ti ń ṣe àbúbákiri radiyallahu anhu age difference tó ń bẹ láàrin wa àti ànábì mẹ́ta ni ó túmọ̀ sí pé ńgbà tí ànábì sallallahu alaihi wasallam tó di òjíṣẹ́ ọlọ́wọ́n ọba age àbúbákiri ojú àti sẹ́wọ̀n lọ. Umar tó ṣe pé òun ló jẹ́ khalifa ẹlẹ́ẹ̀kejì age difference tó ń bẹ láàrin wa àti àbúbákiri náà di three years ni. tó túmọ̀ sí pé éjì Umar ní àsìkò ìgbà tí ọlọ́run ọba tí ànábì wa sallallahu alayhi wa sallam dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ éjì Umar kò ju nǹkan bíi lọ tabawo lónìí tabari àwọn ọmọ ahụ four thirty àwọn tó ń bí àwọn àgbàlagbà wọn á sì ní ọ̀dọ́ ní ẹtù kéré sí àwọn yẹn ìgbà anabuwa muhammad sallallahu alaihi wa sallam tó bẹ̀rẹ̀ dáwà rẹ̀ bere tó bẹ̀rẹ̀ ìpèpè rẹ̀ amáyé àwọn èèyàn tó ṣe wípé ẹlòmí ò ju ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ ẹlòmí ṣì wà lọ́mọ bíi mẹ́wàá ẹlòmí gan kéré sí yẹn mo ló jẹ́ pé ìyá wa aisha radiyallahu anha tó jẹ́ gan ìgbà tánàbí ó jáde láyé éèjì ìyàwó Aisha ò ti ju èdè lọ éèjì ìyàwó Aisha radiyallahu anha kò tí ju èdè lọ nígbà tánàbí jáde láyé bẹ́ẹ̀ ni ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam lọ́dún mẹ́wàá gbáko ní Madina àwọn bíi Anas bin Malik radiyallahu anhu kò ju bí ọmọ ọdún mẹ́wàá lọ àbí yàrá bauchi nígbà tí ànábì wa Muhammad sallallahu Madina tó túmọ̀ sí pé ìsìláàmù tá ń ṣe yìí tẹ́lẹ̀míì tó ti wọ 80 ẹlòmíì lo 19 bẹ́ẹ̀ tó ṣì ń bẹ láyé dé àwọn tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀dọ́ ló pọ̀ jù nù wọn ẹni tí ó jẹ́ anábìwá gan fún rẹ̀ sallallahu alaihi wa sallam ipò ọ̀dọ́ làwọn yòó kà kún lónìí sábà wo éjì tó bẹ̀rẹ̀ dáwà rẹ̀ torí pé ọmọ 40 years old nígbà tó bẹ̀rẹ̀ dáwà so ló fi jẹ́ wípé ọ̀dọ́ aníró ńlá tàmàplé nínú ẹ̀sìn yìí sọ̀tàbádẹ̀ wo ipò yìí gangan ní ipò tí ó jẹ́ ipò ẹlẹgẹ́ jùlọ nù gbèsè ayọ̀ mi nìyẹn ẹni wá fẹ́ yá yàkúyà ipò yìí náà yóò ti yà yàkúyà tábà wo gbogbo àwọn ọmọ tó ń balẹ̀ jẹ́ àwọn ọmọ tó ń ní tó ṣe gbogbo ẹ̀ tábà wo éèjì wọn náà bí ká máa jọmọ twenty kìíní kan ọmọ thirty kìíní kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọni tó ṣe pé ó lé ń fọ́tì tí ò mọ tó ń ṣe nígbèsí ayé rẹ̀ ní ẹnìyẹn ọlọ́run ọba ló lé tún lè ṣàánú ẹ̀yìn sọ ló jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam so ó jẹ́ ká mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú umma wọn éèjì wọn láàrin sixty to seventy díẹ̀ nu wọn ni ó kọjá rẹ̀ ẹlòmíì ń bẹ́ẹ̀ ń sìn tó ṣe kó ti lé seventy years old nàbìnàbìnà ló ṣe ń bá káàkiri bí à ń gbégun à ń bẹ́ yọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ká máa fi gíláàsì ta púùlù káàkiri à ń mu ti já sí gọ́tà à ń kóbìnrin káàkiri àwọn kan tó ṣe ń bá gbèsè ayé at the so bẹ́ẹ̀ ni tá a bá lọ wo àwọn ẹni ìṣíwájú wa éèjì tó ti jẹ́ ẹni ọlọ́run tó ti ní meaningful impact lára àwọn èèyàn bàtà wà ní ipò ọ̀dọ́ ni so ló fi jẹ́ wípé a nílò láti wo ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa ìyàwó la kọ́ sófin ọlọ́wọ́n bá ìyàwó la kọ́ sẹ́sìn ọlọ́wọ́n bá so kaba wo eléyìí àárí gbogbo àwọn nǹkan wọ̀nyí Usama bin Zayd radiyallahu anhu wọ́n ti fi jẹ́ olórí ogun rí anabi sọlá àtàndọ̀dọ̀ ló apọ́ǹtì ẹ̀ kó líìdì ogun ogun yẹn ló ń líìdì lọ lànàbí jáde láyé ọmọ ọdún mélòó ni ọmọ eighteen years old ọmọ eighteen years old wọ́n ti darí ogun tòótọ́ túmọ̀ sí pé àwọn ọ̀dọ́ wọ́n ti ní ipa ńláńlá tọ́kọ́lù islamu tí a ń ṣe ọmọ bí mélòó nínú àwọn abdullahi bin umar ọmọ 15 years old ló participate ní ojú ogun onígbà tó ń wà ní 14 anamisọ́lá asalamu approve ìgbà tó ń wọ 15 years old ogun táwọn fẹ́ lọ́jà tó tẹ̀lé àsìkò yẹn anabi approve ní ọmọ 15 years old àwọn ọmọ 15 years old wádà àwọn ọmọ 20 years old wádà àwọn ọmọ 30 years old wádà àdánadán ni wọ́n bá káàkiri tó ló fi jẹ́ wípé àwọn òbí agbọ́rọ̀ tó àwọn ọmọ wa ní títọ́ tó ṣe pé kí ni àwọn ẹni ìṣíwájú wa tó àwọn ọmọ tí wọ́n tí wọ́n fi wúlò títọ́ tí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam tó tọ́ àwọn tí wọ́n bá lò gbà tí gbogbo wọn fi wúlò tabawo àwọn tó ń jẹ́ àwọn àgbàlagbà ní àsìkò anábíwá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n kéré àwọn tá a lè kà ní àwọn bíi bàbá Abubakri lára àwọn tán padà gba Islam nìyẹn àwọn bíi asan bin Thabit lára àwọn tán lọ́jọ́ lórí nìyẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ni anábì ju ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jọ ṣe Islam ní àsìkò ẹ̀ ó jù wọn lọ anábì gan fúnra ẹ̀ ní àdéhùn fifty three ló jáde láyé lẹ́yìn twenty three years nínú dáwà anabi sallallahu alayhi wa sallam ó jáde láyé abubakar at the age of sixty three umar at the age of sixty three gbogbo àwọn yìí jáde láyé ni bẹ́ẹ̀ ni wọ́n fi orí pa ó ṣe pé ó pàtàkì kalẹ̀ nínú àlùkùnmọ̀ yìí eléyìí náà ní ta ṣe ń jàǹfà ní mílíkì so malik ibn al-Huwayrith tí àwọn ọlọ́bánagbọ́ muhammad sallallahu alayhi wa sallam àwọn jẹ́ ṣábàbàtún ṣábàbàtún ọ̀dọ́ mútakárìbò ọjọ́ orí àwọn súnmọ́ra wọn ọ̀dọ́ tí ọjọ́ orí wọn tó súnmọ́ra wọn làwọn lọ fi gba ìsìláàmù lọ́dọ̀ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni àárín nǹkan tó ṣe pé ìkànnú àwọn sàájú anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ah, Jarir bin Abdullahi al-Bajali أو جندب بن عبد الله البجلي رضي الله عنه قلت أني كنا مع النبي صلى الله عليه وسلم ونحن أزاورة فتية أزاورة onígbà táwọn ń pẹpẹ lánàá bíi ajẹ fífi ẹsùn ọdọ azáwíra tí gbogbo wa sì lè dáadáa onífẹsẹ alámẹ bíi máa mẹkọbìlà àmẹkà alámẹ lùkùrán nǹkan àkọ́kọ́ tá a kọ́kọ́ kọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó náà ní ìmánì àkídà àtọ̀hìd orúkọ àkọ́kọ́kọ́ kọ́bùlà ànàjà alámà kùrán ṣíwájú ká tó kọ́ kùrán ibẹ̀ kò ṣe ká àkùrán làwọn sàábé ni wọ́n fi bẹ̀rẹ̀ ìtàn fi bẹ̀rẹ̀ ní ká ní àgbọ́yé àdìọ́kàn tó dáa ká ní àgbọ́yé ẹ̀sìn eléyìí náà fi bẹ̀rẹ̀ ó ní lẹ́yìn ẹni ثم تعلمنا القرآن فزدنا به إيمانا لكن لو أنقى القرآن bájú wọn kọ kurani onímọ̀ ni wọn lè kú sí lónìí àárẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bí wọn dọ́kọ̀ wọn ṣe ní kurani tó ṣe ní kurani eléyìí nǹkan tó dáa ní pàtàkì lọ àwọn ọmọ táyà ti bàlágà tẹ́sí jẹ́ àwọn ọmọ bíi ọmọ ọdún márùn ọmọ ọdún mẹ́fà méje mẹ́wàá káma ṣe tàfíìlù wọn kurani kan á bìkọ́ fún orí kan bàlágà eléyìí nǹkan tó dáa ní ṣùgbọ́n at the same time opportunity tí wọ́n ní láti pa méjì papọ̀ ní kátètè fún wọn torí wípé in tó pàtàkì jùlọ gangan ní imani kí ẹ ní sáńdà àkídà ọmọ tí ò bá ní sáńdà àkídà kò sí tí ó lè yà ó lè yà boko haram ó lè yà isis ó lè yà anything ó lè yà àwọn ọmọ yahoo yahoo kò sí tí ó lè yà àti kékeré ló kóbi ti mójútó ọmọ èyí tó bá dé kọ́ ọmọ darí lọ ibi tó bá tí kó dojú kọ wà á ti ṣe kí ni wà á ti ṣe dojú ẹ̀kọ́ bẹ̀ ṣùgbọ́n fẹ́kọ̀ mọ̀ memorize Quran fẹ́kọ̀ memorize Quran yóò máa memorize Quran ní ọ̀rẹ́ lè memorize ẹ̀tàn yìí kó gbé gan kó máa pa àwọn èèyàn lórúkọ Islam torí ìtukùtù ni ó máa tu ṣùgbọ́n a máa fún ní ìmánì tó jẹ́ the right ìmánì bí nǹkan ẹ̀ ṣe ń lọ náà láàmú ṣàlàyé fún báyìí báyìí báyìí so ìmánì ta fún tó kọ́ yẹn yóò máa rí nǹkan tó jẹ́rìí gbé nínú alukur'an nígbà tá a bá ń sọ ìtumọ̀ alukur'an fún bó ṣe bá kan sílẹ̀ kó kàn mẹ́nu rẹ́ẹ̀dì kur'an lásán ìtumọ̀ tó gbèrú kò mọ́ lómi àmà aṣakọ káàkiri ọmọ mi hafiz mi hafiz mi kò mọ́ tó gbé sórí kò mọ́ tó gbé sórí so anybody ló lè ṣe kí ni ló lè mú kó lò ó kó darí ẹ̀ lọ síbi nǹkan míì ẹ ti gbọ́ pọ́mọ mi dé láti skul ní sí ó kàn pé bá bìkan ilẹ̀ bó ló lọ ó gba sambisa lọ àbó gba bìkan lọ látara pé kí ni kò sí ẹ̀kọ́ tó yẹ kí ó kọ́ tó sàábé yìí ó ní tó mọ̀tà alámìnà kùrán àwa kó kùrán lẹ́yìn yẹn fàzádìnà bí i ìmàna ìmàni wà wá lé sísè kí mo torí àmì ilé wa òun kó sọ pé kí ni kúnnà máa nàbí sọlá sáwọn náà fìtìyàtún àzàwìrẹ̀tún ọ̀tọ̀ ni wá àzáyọ̀ àti gbogbo ṣe ń bẹ wọ́n lo ìgbéwé wọn wọ́n lo ìbí tó dáa ìgbéra kó ṣe pé ọlọ́run kan gáìdì wọn ẹlòmí ilẹ̀ ní àwọn òbí ẹ̀ náà ni ó gáìdì ẹ̀ sẹlòmí ń bẹ́nu wa tó ṣe pé àánú ọlọ́run ọba ló fi mọ òdodo ló fi ń tẹ̀lé ìlànà tó dáa mo ṣe bá àwọn òbí ẹ̀ ló tọ́ gánà tọ̀ síbẹ̀ ṣùgbọ́n wo òbí tó ṣe pé ọlọ́run bá fi wá ṣe kóńgẹ́rẹ́ yìí káwa mọ́ fi àwọn ọmọ tiwa lẹ́bẹ̀ àdìọ́kàn tó jẹ́ the right akida ó yẹ ká fi kọ́ wọn so tàbí yẹn Malik bin Uwayli radiyallahu anhu onígbà táwọn ọlọ́bá níbi wa Muhammad sallallahu alaihi wa sallam àwọn jẹ́ sábàbà ọ̀dọ́ mùsàfàrì wọ́n kí ọjọ́ orí àwọn súnmọ́ra wọn فأقمنا عنده عشرين ليلة 20 days معلوك الآن تنتون كويس وعبروا حديث وعبروا نبي وعبروا قرآن وهم قيمة نفايت لين بتاعوا له 20 days بلا نبي صلى الله عليه وسلم so فظننا أن اشتقنا أهلا نبي تواري تي أو أنه يتيجنا لي so ló àwọn afọ àwọn ọ̀gánáìzì àwọn tàwọ́rà àwọn sẹ́mínárì ó lè jẹ́ tó bí àwọn tíra táǹtì kì í ní wọ́n ti wọ́n kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tó ṣe pé wọ́n kọ́ àwọn èèyàn láyé ibi tí wọ́n dé sí tí wọ́n sùn sí àwọn ọmọ kéèké ń gbà mí tí wọ́n kọ́ wọn ó lè jẹ́ tó rọ àwọn nǹkan báyìí náà nǹkan tí wúlò yìí ṣùgbọ́n ta lẹni tó fẹ́ kọ́ mọ́ wa wọ́n organize káàmpù káàmpù wo ló ń lọ ṣé káàmpù àwọn tí ó kọ bí ó ṣe mọ lọ pààyàn àbí káàmpù àwọn tí ó kọ ní àdìẹ ọkàn ìlú wọn á wò ṣùgbọ́n ọmọ lọ káàmpù kan àbó lọ prógráàmù kan tó ṣe pé yóò lọ́jọ́ mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́kọ̀ọ́ sí nǹkan tó wúrú àwọn sábẹ́ àwọn kan ni wọ́n láwọn fẹ́ mọ̀ nípa ìsìláàmù àwọn fẹ́ gba ìsìláàmù ni wọ́n wá 20 days ni wọ́n lò pẹ̀lú anábìsọ̀ lọ àpọ̀ gbóná ń sùn ìlú mọ́ṣáláṣí ń sùn ìlú mọ́ṣáláṣí òun ni wọ́n ń sùn wọ́n dẹ̀ ń kọ́ ìmọ̀ nípa ẹ̀sìn ìmọ̀ wípé pé ọ̀dọ́ dẹ̀ ni wọ́n tó ṣe pé ẹlòmíì ti fẹ́yàwó ní wọn sọ wọ́n wo pé kí ni wọ́n fẹ́ padà ilé sọ̀nàbùwà Muhammad sallallahu alaihi wa sallam wa sa'alana amma tarakna ó béèrè pé àwọn àwòlẹ̀ sílẹ̀ nínú àwọn ará ní ìyàwó ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó béèrè pa ẹ lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wá fàkpàrọ̀ náà wò kálukú sọ títí ẹ fún wa kana rafiqan rahima ànábi jẹ́ni tó ṣe yí pé a máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú yàn bákan náà jẹ́ ẹni tí máa kẹ́yìn torí pé ẹni tó ti níyàwó ó dẹ̀ fẹ́ wá mẹ́sìn kò nítorí mẹ́sìn ní kó payàwó ẹ̀jẹ̀ ẹlòmí lè wo pé àwọn ah, fẹ́ lọ jáde kan oṣù mẹ́rin jáde oṣù mẹ́wàá gbogbo ẹ̀ mọ́ra wọn bẹ́ẹ̀ yóò kàn lálàáfẹ́ àwọn ìyàwó àtọmọ èyí ò kí n sáré ìsìn wa tó bá fẹ́ lọ fẹ́ travel ntí ìyàwó jẹ ntọ́mọ jẹ òun gbìyànjú àti ṣe kalẹ̀ torí kí àwọn má ti dàkúdàkú tó dé ẹlòmí yóò fi ìyàwó rẹ̀ lẹ̀ látara pé ìyàwó òun tí ó jẹ òun ni níbo fi mọ́ fi lọ́gbúlọ̀ lọ bàtúbà dípò lọ bá níbọ̀ lónìí ẹjọ́ ìṣàánú wa nǹkan ti tán lé àárín nǹkan tá máa jẹ tó bá fún lónìí yóò padà fi lọ ìlọ̀kulọ̀ àmọ́ obìnrin ní tó ti lálàsí ara ẹ̀ látara ẹ̀ tàlẹ́ tó ti síbi eléyìí òun náà ní ọkọ rẹ̀ aláwọn ṣe kí ni àwọn ṣe jihadi sójú ọ̀nà ọlọ́wọ́n bá ní so àwọn tí a bí lọ́mọ na náà n'iyawu ta ní níyàwó abọ̀jẹni tí ó mọ̀ sànú wọn jíjẹ ń ni ọba ní kí ó máa bẹ ní a gbọ́dọ̀ fi ìṣẹ̀lẹ̀tì wọn a gbọ́dọ̀ níkàkó fún jíjẹ wọn ni sọ Muhammad wa ń béèrè nípa àwọn bó níyàwó bó lọ́mọ àṣàlàyé fún sọ̀nàgbà muhammad sallallahu alaihi wasallam ní ẹ padà sílé yìí èyí tẹ́ ti kọ́ yìí òun náà ní jó èròjó ìlà àlékún ẹ lọ bá wọn ara ní yìí ṣùgbọ́n fún alimuhu tẹ́ bá dọ́dọ̀ wọn ẹ̀kọ́ wọn èyí tí ẹ̀yin máa yìí ẹ̀yin náà pàṣẹ sáwọn náà sanabuwa muhammad sallallahu alaihi wa sallam sàbẹ balùwò anni wàlà àyà ntẹ ẹgbọ lẹ́nu mi ẹyin náà ẹ sọ fẹlẹ omi kódà kó ṣe fẹ ayé alukurani kan náà ni wà á kọ yẹn ntẹ ẹgbọ ẹyin náà ẹ sọ ntẹ ẹgbọ nímọ ẹ ti sẹmi létí ni àmì mùsùlùmí gidi ló fi jẹ́ pé àwọn sàhábà tó wà nílẹ̀ àlè yìí àwọn mímu àwọn míì wọn ò lọ halkọ lọ́dọ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam tó bá tún di ìjọ kejì èyí tó lọ bí iṣẹ́ lánàá ó lè jẹ́ pé yóò lọ halkọ èyí tó lọ halkọ lánàá òun ló lọ tún lọ ṣiṣẹ́ báwọn tààrí ṣe gbogbo sí ayé wọn ni wọ́n mọ̀ ọ̀rọ̀dà láwa ẹni bó ṣe jẹ́ àgbà tààrí tó oníṣẹ́ tó ń ṣe gẹ́gẹ́ bó ṣe sọ nínú ọ̀rọ̀ ẹ̀kan ti alimami Bukhari bákanáà imam Muslim àwọn abáláàdì ní gbà wá olóhùn àti níbọ̀ àwọn ọjọ́ máa ń kọta ní èsì máa lọ sí halqa anábíwá Muhammad sallallahu alaihi wa sallam tó ń bá lọ lónìí òun kò ní lọ ọjọ́ kejì níbọ̀ òun ni a lọ dánilá fi ṣe láǹfààní òun ó sọ fún un yọ tó ń wò bá lọ dánilá fi ṣe láǹfààní yóò sọ fún un náà tó ìyẹn agbọ́dọ̀ wá ọ̀ràn yẹn ní ká wá ìmọ̀ ṣùgbọ́n wá ìmọ̀ ìsìn túmọ̀ sí pé kí ni ká gbàgbé jíjẹ mímu wa ni kí gbogbo wa gbàgbé jíjẹ mímu wa ló fi jẹ́ pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní wọ́n máa kánà ní mu'minina liyanfiru kaffatan ولولا نفر من من كل فرقة منهم طائفة يتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون ọlọ́run gbogbo mùsùlùmí ni gbogbo ọkọ ni wọ́n da torí kọbì kan náà táwọn làwọn lọ sójú ogun àbí kankan àwọn kan ní wọ́n lọ kọ́mọ̀ àwọn kan wọ́n darí lọ báyìí àwọn kan lọ kọ́mọ̀ yẹn ni ni yóò ní rò kọ́mọ̀ ìdárajà ìrẹ̀ yìí àwọn máa ṣe kìlọ̀ máa ṣe wá àti fáwọn èèyàn wọn nígbà tó bá padà sọ́dọ̀ wọn làálọ́ ní àdọ́rù nítorí kí wọ́n lè bá a ṣọ́ra wọn kán bá jù sí kòtò kán bá takò àwọn nǹkan tí ọlọ́run ọba tó pa láṣẹ tẹ́lẹ̀ yìí sọ fún wa pé agbọ̀ọ̀rá àwọn èèyàn kan tí wọ́n ó dìbò tàsìkò náà sọ́mà ọ̀fẹ́sìn bẹ́ẹ̀ ni àwọn kan náà wọ́n mọ múnú àsìkò tuntun wọn náà láti lè mọ àsìkò ẹ̀sìn. sanagbọ́n Muhammad sallallahu alaihi wa sallam ó sọ fún malik neloweri àtàwọn yòókù rẹ̀ pípẹ́ tẹ́ bá padà sí ọ̀dọ̀ àwọn èèyàn yìí àwọn ẹbí yín àwọn ọmọ ìyàwó fàálìmù ohun ẹ̀kọ́ wọn lẹ́sìn níta àti kọyín ẹ̀kọ́ wọn wọ̀mùrú ohun ẹ̀fà wọn láṣẹ ìkẹta àti fàyín láṣẹ wọ́sọ́lù kẹmàrà ẹ̀kí mú ní kò sọ́lù ẹ̀dẹ̀ kí mo bẹ́ ṣe ní tí mo ń ṣe ìṣe tí àwọn ẹni ìṣíwájú wa àwọn ànábì ọlọ́wọ́ bá àtàwọn ẹni rí ìṣíwájú onífọ́n wọn ń pa àwọn èèyàn láṣẹ dáadáa ọlọ́wọ́ bá ti sọ fún àbúrò Muhammad sallallahu alaihi wa sallam náà ní pé wa'mur ahlaka bis-salati wastabir 'alayha ìrẹ́ Muhammad sallallahu alaihi wa sallam àwọn ìyàwó àtọmọ rẹ̀ pa wọn láṣẹ kan àti wọn wastabir 'alayha ìwọ náà ṣe sùúrù pẹ̀lú ọ̀rọ̀ ẹlòmíràn ni tí mo sọ fún yẹ wò ẹ mọ́ wò tí mo sọ ẹ́ẹ́ méjèèjì ni ó ṣe ẹlòmíì látara ti ti ẹ ẹlòmíì ó ti gba tójó dodo ẹlòmíì ò fẹ́ wo ọ̀rọ̀ ẹnu ẹ ìwà sí ẹ òun ni nǹkan tí ó mẹ́lòmíì juwọ́lẹ̀ fódodo tó jẹ́ pé ìwà wa àtọ̀rọ̀ wa méjèèjì náà ló ní impact ti tiẹ̀ ẹlòmíì ráwọn èèyàn kó wọnú ẹ̀sìn ó ní wọn fà sínú ẹ̀sìn Islam látara ìwà bó ṣe máa ń báwọn èèyàn lò ó jẹ́ ní tó rọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ́n àti pẹ́ni tó ń báwọn èèyàn ṣe kátàkárà ní ó jẹ́ ní tó lóòótọ́ tó ń parọ́ fún wọn ẹlòmíì àwò pé á ah, ẹ̀sìn tẹ́ni yìí ṣe mo fẹ́ ṣe kódà kó mọ̀ ṣe wá àtúntún kó mọ̀ sọ̀rọ̀ ẹyọ kan báyìí fún látara ìwà dáadáa tó ní ẹlòmíì ìgbà ìsìlámù ẹlòmíì dẹ̀ ni wá àti lòun fẹ́ gbọ́ ṣùgbọ́n kápá abẹ kó ṣe wípé ọ̀tọ̀ ni tó ń sọ fáwọn èèyàn ọ̀tọ̀ ni tó ń ṣe eléyìí ń ṣe nǹkan tó dáa tó gbọ́dọ̀ yẹ pé ni ń ṣe evidence láti mọ́ gbantábà sọ ṣùgbọ́n kò ń ṣe ìwà tó dáa fún àfáà tó jẹ́ pé ààrà wọn ànábì ọlọ́run bá bí irú èyí tí ṣọ tó sọ oníwọ̀n orí ìlú àtùkà nífẹ́kùn ìlànà aláàkùnmọ̀ àlùyí nítí mo ní ẹ má ṣe èmi náà ní fẹ́ ṣe mo ní nǹkan yóò dá ẹ èmi náà ní fẹ́ tako nǹkan yẹn kó ṣe pé nítí mi kò dá ilẹ̀ wa ní ti máa ṣe sọ àwọn ànábì ọlọ́wọ́ bá àwọn ẹni rí wọn á pa àwọn yẹn láṣẹ dáadáa àwọn náà lè ṣe dáadáa wọn kọ̀ wọ àbàjẹ́ fún àwọn èèyàn ìwọ̀n ó jìnà tí wọ́n àbàjẹ́ tó wọn á ṣe alápáǹtì ti báwọn èèyàn ṣe nínú ọ̀rọ̀ àwọn náà nínú ìwà àbàjẹ́ nǹkan táwọn ń pa àwọn èèyàn láṣẹ pé eléyìí ọ̀rọ̀ yẹn ni ẹ ṣe àwọn náà máa mú ṣe ẹni tí àwọn ẹni ọlọ́run bá ṣe wọn máa ṣe nù. sọ anábọ̀ Muhammad sallallahu alayhi wa ó ń sọ fún wa ẹ kí wá wá sọ́dọ̀ mi ó ní báàkì nínú gbèsè ayé yìí ó ní báàkì nínú gbèsè ayé àwọn ọmọ àtìyàwó yìí tẹ bá padà ní fa ẹ̀kọ́ wọn ní kọ́ ní. ومروهم اقطعوا لا شاء وقطعوا وصلوا كما رأيتموني أصلي 20 days that you followed àjọ ń kírun german ẹ̀rí mo ṣe ń kírun tẹ́ẹ̀bà kírun ẹ̀kírun bẹ́ẹ̀ kiri mi tí mo ń kírun tó ẹni tó ṣe wípé wọ́n ṣàlàyé bá níbi ṣe máa ń kírun fún tó dẹ̀ kírun bẹ́ẹ̀ ó ti ṣe nǹkan tó ṣe ṣùgbọ́n látara wípé àwọn àfáà láti jẹ́ kí nǹkan rọrùn fún wa wọ́n ní eléyìí o orígun òrùn ni eléyìí o ọ̀ràn ẹ̀yàn tí ò torígun ni eléyìí o mustahabu ni o eléyìí o báyìí báyìí báyìí ni kílé táwọn àfáàdì ṣe lé wọ́n ń ṣe é nítorí pé wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ ò lè kírun bá náà bí ṣe kírun máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ò lè kírun bá náà bí ṣe kírun so náà káwọn fọ́ sí wẹ́wẹ́ kẹmọ̀ yí tó ṣe pé tẹ́ ẹ̀ bá ṣe ẹni wò kẹmọ̀ yí tó ṣe pé tẹ́ ẹ bá gbé jù sílẹ̀ ẹni wò ṣùgbọ́n ládàáyín jù ládàáyín ó wà rí jù làwọn àbá fi gbé kalẹ̀ láàmú ọgbọ́ àríkánú sọ́lá wàjúbátú sọ́lá bísúnánú sọ́lá ìsàhábátú sọ́lá wọ́n ṣe lé ìfọ́n gbani ara wa. anabuwa muhammad sallallahu alaihi wa sallam kò sábà gbé nǹkan yẹn bá kalẹ̀ bẹ́ẹ̀ ẹ̀kọ́ kan máa ṣàlàyé ṣùgbọ́n tó máa sábà sọ fún ẹni pé ẹkírun bẹ́ẹ̀ ṣe rí nínú òkè o ẹkírun bẹ́ẹ̀ ṣe rí nínú òkè o tẹ́lá ti kírun bẹ́ẹ̀ ṣe rí nínú òkè o àtọ̀rọ̀ yẹn ni o àtòrígun ni o àti mọ́tà abu ẹ̀ṣẹ́ gbogbo ẹ̀ ṣùgbọ́n torí báwọn èèyàn ò lè ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn àpá àwọ ọ̀rọ̀ ànábì pé eléyìí láta ọ̀rọ̀ tó sọ o ó ń fi rinlẹ̀ pé eléyìí tẹ́ ẹ̀ bá ṣe ẹ̀ nírú nígbà tó sọ báwọn sàábé látọjú ẹni pé lásọ látàlì máa ń làbí ẹkara nípa tí a ti ń kíta ẹni tí ò bá ka tó wá sí pàtí ò nírú àwọn àpá àti gbọ́ yé ń bẹ̀ yẹn ni pé ọ̀ràn yẹn ní kàkà ọ̀ràn yẹn ní kàkà àwọn àpá àgbọ́yé látara pé àwọn kẹmí ń bẹ tí ò ní ṣe ń gbà mí yóò rẹ̀ ṣe ń gbà mí fẹ́ pé yẹn ni yóò mọ̀ ṣe ń gbogbo gbà mí sọ àìṣe ń gbogbo gbà yóò fún mi pé kò ń ṣọ̀rọ̀ yẹn nínú àwọn kẹmí olóyè kó ṣe ń gbogbo gbà ṣùgbọ́n gbà kó tún ṣàlàyé fáwọn èèyàn bí wọ́n ṣe kí wọ́n rí pé kò ṣàlàyé nǹkan yẹn kún nǹkan tó ṣàlàyé fẹ́ lómi tó ẹ pé nǹkan tó ń ṣe gbogbo ògbà yìí ọ̀ràn yẹn ni ó yẹ kó ṣàlàyé fẹ́ni tó ń ṣàlàyé fún pé bí wàá ṣe kírun nìyí ó ṣe pé kò ń ṣe ọ̀ràn ayàn mustahab báwọn àfáàyàn ṣe fa gbogbo àwọn nǹkan wọ̀nyí yọ gbogbo ẹ̀ náà kọ́ kó lè bá àti àǹfààní fún wa ni sọdọ́gbà muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún ẹ̀yin wọ̀nyí pé ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí mi tí mo ń kírun ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí mi tí mo ń kírun eléyìí tí wọ́n ti kí ni eléyìí tí ó dáa wàyílá hadọ́ra ti sọ́lá tásìkò òru bá tó bóyá ẹgbẹ́ ṣe ń padà sílé yìí ni ó àbígbàtẹ́ délé yìí ni ó pàdé àṣìṣe ìlàkó àdókò kí ẹ̀kan ní pé o tó bá ń bẹ lórí ìrìn àjò ó dá kátó kátó kí o bákan náà bá a bá ń bẹ ń lé ó dá kátó kátó kí o kódà ìgbà mi ẹni tó ń dànù kí fún rẹ̀ ó lè pè ó àkànní gbóhùn wa sókè torí pé ìrun tá à ń pè nígbà yẹn ní fún àǹfààní títí wa nìkan yẹn èyí tó jẹ́ àǹfààní títí gbogbo àwọn èèyàn tó fẹ́ kí ni mọ́ṣáláṣí wọ́n ti ọ̀rẹ́ mi ṣe ṣùgbọ́n ládàá ń bẹ́ẹ̀ bí ká pè ká tó kírun sòkò sí nǹkan tó kúrú ní tó dáa ní pé mo fẹ́ kírun sí mo tún pé mo tún pé rò rí yàtọ̀ sí ìkọ́ mọ̀ mo fẹ́ kí mi nílé lápẹ̀lú èsì e, mo pèrú mo tún ṣe kọ́ ọmọ ẹni tó dáa ni ṣùgbọ́n ìrù pípé tèmi tí ń sọ pé kò ń ṣe pé mo ń fi àwọn èèyàn kan wá sùnmọ́ ọ̀rá ṣe é ní ìtì òní lọ sókè bẹ́ẹ̀ náà ni èrò dáa kí nínú mọ́ṣáláṣí lápẹ̀lú e. ìkọ́ ọmọ tá a bá ṣe nínú mọ́ṣáláṣí ni à ń fi ń sọ fáwọn tí wọ́n ń bẹ nínú mọ́ṣáláṣí pé kán dìde kò ń ṣe fún àwọn ará irun pípé la fi pe àwọn táwọn à ń ta wá sí mọ́ṣáláṣí pásítọ̀ òrótó ìkọ́ mọ̀tá ṣe yìí ó wà fún àwọn tó ń bẹ nínú mọ́ṣáláṣí làwọn afáà náà fi sọ fún wa pé kò ní ìdíkà ṣe ìkọ́mọ̀ pẹ̀lú máikrófóònù torí pé àwọn táwọn àánú mọ́ṣáláṣí ló wà bákan náà ká máa ró ohun ìmáàmù àbí kí máàmù gan máa lo máikrófóònù kó lè máa jáde síta àwọn àbá mi kò níbi torí pé ìrun tó ń kí kò ṣùgbọ́n àwọn tó wà níta àwọn tó wà nílé àbúkú wá ṣe pé àwọn èèyàn bẹ́ ń ta tán fólò ìrun rẹ̀ bí tí mọ́ṣáláṣí kú bẹ́ẹ̀ kì yóò ní ìdí gbà rẹ̀ àbáwọn èèyàn wà lókè tí wọ́n ń gbọ́ bí àwọn obìnrin yóò ní ìdí gbà rẹ̀ ṣùgbọ́n mo kàn fẹ́ lu microphone náà ni eléyìí kò ní kí ló pàtàkì ní kò ní táwọn àbá mi fi ń kò ní òun ni pé a gbọ́dọ̀ máa fi sọ́ọ̀bù fíìsì àwùjọ ẹlòmí ń bẹnú àwọn tó ṣe tán bẹ́ńlé aláàrẹ̀ ó fẹ́ sùn ó níbi rẹ̀ ẹlòmí ń bẹ kó wá tún mọ́ṣáláṣí ń sọ̀rọ̀ yẹn fún bí obìnrin fẹ́ńgbà tí a bá ń ṣe léyìí tó ṣe tó gbogbo àbí dìstọ́bù kìíní ó túmọ̀ sí pé kìíní à ń dìstọ́bù àwọn èèyàn ṣọ́lá ọba ló sọ yìí pé ókè ìkọ́ máa o àbí ẹ máa gbóhùn ìmọ́mù ẹ ẹ máa rọ kò ṣọ́lá ọba ló sọ bẹ́ẹ̀ sotori àwọn afáàmì àmì eléyìí òwà òkè bẹ́ẹ̀ náà ní ká ti kírun nu mọ́ṣáláṣí káwa fẹ́ kírun bẹ́ẹ̀ àmì ìlú kan abẹ́ kírun ni kí apariwo sókè invitation òun náà ní kò necessary torí kó lè jẹ́ páwa méjì mẹ́ta mẹ́rin náà lájọ́ ń kírun ni ohun tí a gbé sókè òní etí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wa àwọn tó ń kírun lẹ́yìn wa tí wọ́n fi kí wọ́n fi gbọ́ torí àwọn tá à ń bá dì nìyẹn àbí pẹ̀lú ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn so eléyìí lára àǹfààní tá a fẹ́ rí níbi àdáni ni ìkọ́mọ ni à ń kírun ni fẹ́ẹ̀lì ní aṣọ tó ta bá ń kírun àgbo sókè sọ́tì tó ṣe pé kí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ni ó mọ̀ gbọ́ wa nítorí nǹkan bẹ́ẹ̀ dá kírun ní èmi nìkan mo fẹ́ dá kírun bí wọ́n ti kírun mọ́ṣáláṣí máa wọ mọ́ṣáláṣí mo wá ń yẹn tó ń jákè gan-an àkọ́kọ́ ni pé mi àti alájọ ń kírun èmi nìkan náà ni so ohun tí màá gbé sókè tó bá yẹ kébí láti ka kírun jákè yìí á jẹ́ ètò ṣe pé ó pọ̀ jù bí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi àgbọ̀ ó pọ̀ jù nìyẹn ó pọ̀ jù nìyẹn torí pé tí mo ń ṣe pé ara mi nìkan ni wọ́n ẹ̀ pàwọ́ méjì rẹ̀ ni wá èyí tí wọ́n fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi gbọ́ àwọn mẹ́ta àwọn mẹ́rin so bí crowd ṣe ń pọ̀ sí òun ní gbogbo sókè wa yóò ṣe máa ṣe kíni yóò ṣe máa pọ̀ sí sọlọ́pẹ́ tí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam lára àwọn ẹ̀kọ́ tó kọ́ àwọn sahaba radwanullahi alayhim yẹ́bù ṣe ń bẹnu mọ́ ọ̀pọ̀ Imam Malik lọ́jọ́ kan anamsọ̀lá sallam ń ṣe orí ti káàkiri ó wà nínú kìnìún sí ó wá rí pé àwọn èèyàn wọ́n ń kírun tó ń gbóhùn sókè lórí ara wọn ó wá tuntun ó wá jáde ó wá ní innal musalli yunaji rabbahu ẹni tó ń kírun ọlọ́ọ̀bá rẹ̀ ló ń bá sọ̀rọ̀ jẹ́jẹ́ bima yunaji kí kálukú wo tó ń fi ń bọ́ bá sọ̀rọ̀ ولا يجهر بعضكم على بعض بالقرآن ẹwọ́n máa ka quran lórí ara wa eléyìí ka quran ogbó sókè eléyìí ka quran ogbó sókè eléyìí ka quran ogbó sókè ní àsìkò kan náà nínú mọ́ṣáláṣí kan náà anẹ́sọ̀lá tó ń kọ́ṣọ́ ara ṣé wọ́n àtọ́lọ́wọ́n bá ẹ̀jọ̀ ń sọ̀rọ̀ ń kálukú nítorí ń bá ọlọ́wọ́n bá sọ̀rọ̀ sọ̀nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ní tẹ́ ẹ bá ń ṣe tẹ́ ẹ bá lọ bẹ́ẹ̀ ṣe ń lọ yìí nìyí lójú ọ̀nà ẹgbẹ̀rún ẹgbẹ̀rún kí ẹ̀ka ló ní pé ló bá dẹ̀dẹ̀lé náà ní kí ẹ̀ka ló ní pé torí pé irun pípé pàtàkì lọ tá a bá ń bẹ nílé eléyìí ọ̀ràn ẹ̀ ní kápẹ́ ní ìdí ó kọ̀ ìpẹ̀rún lára nǹkan tó fi mọ́mọ́ pé àwùjọ àwùjọ ìsìláàmù ni anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam tí ó bá fẹ́ lọ jẹ àwọn èèyàn ní ogun tó bá gbọ́ pọ́n pẹ̀lú bẹ́ẹ̀ káfọ́ yóò ṣe kí ni yóò kóra dúró dá ibi tá a fẹ́ wọ̀ yìí àwùjọ àwọn mùsùlùmí ni àwùjọ àwọn mùsùlùmí òun ni wíwà tó ló jẹ́ pé irun pípé شعيرة عظيمة من شعائر الإسلام lára àwọn big right major right nínú Islam tá a fi ń mọ àwùjọ mùsùlùmí ìrun pípé sanabuwa Muhammad sallallahu alaihi wa sallam onífàlù abdullako àdùkò ẹ̀yìn kan ní kó pèrú ẹni tí ó dẹ̀ pèrú a ní láti wo bá nàbí sọlá ọ̀tá ń ṣe kọ́ràn fàádé nípìnlẹ̀ èrò pípé bó ló ṣe wáyé lásìkò anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ó lẹ́ni tó lálàá tó ná kọ́hún nínú pípé lójú oorun ó wá narí tẹ̀fọ́ anábì anábì àbúrò anábì wa sọ pé kí ń tọ́kọ ẹ̀yìn alqi ala Bilal kọ́ Bilal fa jíjà mí nǹkan sàwùtà ohun bìláàlù ó lọ ẹni obi ṣe bínú pé ah, a tó ọ̀rẹ́ ìmọ̀ṣẹ́ àrílójú ohun ẹ̀kìn kẹ́kẹ́ kọmọ́ra wọn ó tẹ̀lé àṣẹ so irú pípẹ́ ọ̀pọ̀lọpọ̀ máa ń wù pé ah, kí n pé ẹlòmíì lápẹjú ẹ̀ ń sin ó fẹ́ pẹ̀rù ó lè ní kí ni ashadu allah ilaha illallah ó ti chẹ́ǹjì ìtòwànù kíra ó ti chẹ́ǹjì ẹ̀ ní pípé ó lè chẹ́ǹjì túmọ̀ rẹ̀ náà bóta ẹ̀kọ́ wò lánìí ẹ̀kọ́ ń chẹ́ǹjì ìtumọ̀ rẹ̀ òun fẹ́ chẹ́ǹjì pípé rẹ̀ náà ashadu ló ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ashadu that is mo jẹ́rìí allah ilaha illallah ipe kò sí táwọn èèyàn ń ṣèjọ́sìn fún tó lẹ́tọ̀ọ́ ká ṣèjọ́sìn fún àyàfi allah ṣùgbọ́n bàtà tó fẹ́ pé ó ní aṣáájú ó fi mọ́dù sí ẹ̀yìn ha yẹn ìtumọ̀ aṣáájú oyin oyin oyin plural word should should oyin tá máa ń lá so ashhadu oyi allah ilaha illallah ipe kò sí ìtawọn èèyàn ń ṣe jọ́sìn fún àyàbí allah so a rí pé kí ni ìtàn yẹn ti bàjẹ́ so jẹ́ pé ó wù mí kí n máa pèrò ìtumọ̀ rẹ̀ ní pé kí mo gbọ́rọ̀ lọ kọ́ mọ́ ṣe ń pèrò mo gbọ́rọ̀ lọ kọ́ mọ́ ṣe ń pèrò sọlọ́mí wa wò kó pèrú ṣùgbọ́n ọ̀tọ̀ ni tí ó máa pè ẹlòmí lè sọ pé kí ni àti hadu àti hadu kò ń ṣe tó wà mẹ́rin aṣáájú ló ń bẹ́ẹ̀ ṣì ní kò ń ṣe sí àwọn nǹkan wá pọ̀ jẹun ti rẹ́rẹ́ kápẹ̀rù ní ìṣe olóore ńláńlá ni gẹ́gẹ́ bí tánàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ ó ní almu'azzinuna afwalu nnasi anaqan yawm alqiyamah that is àwọn tó ń pè wọn á dá yàtọ̀ tó bá lè jẹ́ ń gbé ní alqiyamah yìí sẹ́dọ̀ pé a wù mí kí n máa pè mí túmọ̀ ní pé mo wọ ọlọ́kọ́ ń Muhammad sallallahu alaihi wa sallam olùkàlù abdul lakum ahadukum kéèyàn kan nù yín kó pè rùn wàlíyẹ ummakum akbarukum ẹni tó dàgbà jù nù yín kó wá ṣe ìmáàmù fún yín ẹni tó dàgbà jù nù yín kó ṣe ìmáàmù fún yín kí ló dáhùn ibi sọ̀rọ̀ ẹ̀ ní pé ó rí pé gbogbo wọn ìkankan náà ni wọ́n wọ́n jọ kọ́ kuraani lọ́dọ̀ wọn ni wọ́n jọ lo àsìkò kan náà ni lọ́dọ̀ wọn ṣé tí gbogbo ẹ̀ wá rẹ̀ ti dọ́gba bẹ́ẹ̀ ni àwòtẹ́ntani tó dàgbà jù anabi ni ya umul qawma aqra'uhum li kitabillah ẹ wá bá ní kí èèyàn kan ṣe ìmáàmù fún yín ìpìlẹ̀ nípa ẹni tó mọ alukurani ká jù lọ òun ni kí ẹ̀yìn pé òun ni kí o ṣe ìmáàmù fún yín fàyìntánù fi tẹ̀ra àti tàwa án ní wọ́n bá dọ́gba níbi kíkà alukurani fàálàmù bí sunna ẹni tí ó ṣe kéyìn tí ó nímọ̀ ń pa súnná jù ẹni tí ó nímọ̀ ń pa súnná jù so nǹkan fi súnná ti sàwá tó bá ṣe pé kí ni wọ́n jẹ́ ẹgbẹ́ wọ́n jẹ́ déédéé níbi súnná ni so àálù akdamu ìjìrà olùkọ́kọ́ ìjìrà wọ́n nǹkan fi ìjìrà ti sàwá wọ́n wájú dọ́gba níbi ìjìrà oníkiri وأكبر سنا èyí ọjọ́ orí ẹ̀ tó tóbi tó dàgbà jù láàrin wọn so ebi bá ibi éjì tí wọ́n wá ṣùgbọ́n ìmọ̀ ló ṣíwájú ìmọ̀ alukur'an ló ṣíwájú mọ́ ìmọ̀ súnmọ́ so ló jẹ́ pé àwọn sáré wọn ti yan ọmọ kékeré tí ó ju ọmọ ọdún bíi méje lọ kókó mọ níbi àwọn ní òun amúrùgùn sádìmọ̀ radiyallahu anhu òun ó ṣe sàádé torí pé kò ránà bí kò bá nàbí láyé ṣùgbọ́n ń bẹ láyé ń bàtà nàbí ń bẹ láyé àwọn bàbá rẹ̀ ni wọ́n lọ bá nàbí sọ̀rọ̀ lọ àtàwọn táwọn gba islam òun ò lọ ṣùgbọ́n òun mí ti àwọn sàábà náà òun mí ti àwọn sàábà débi pé báwọn sàábà ṣe máa ń gbọ́ ọ̀dọ́ wọn kọjá táwọn sàábà bá ń tíráfù tọ́mà ń ka alukurani wọn kéré ìmọ̀ lọ dúró tì wọ́n tó òun memorize ń táwọn tàbí ń kà àwọn bàbá rẹ̀ ò tí ì mọ àwọn nǹkan wọ̀nyẹn tó ń bàtà àwọn bàbá rẹ̀ táwọn ó padà gba ìsìláàmù táwọn ó wo kínní wọ́n rí pọ́nmọ́ àwọn ti mọ kurani kájà wọn lọ so ọmọ yìí ní pàpàdàmú ni wọ́n bá tì mí síwájú pé kí n máa bí òun bá wọn àti mí síwájú tètè máa fi nǹkan ọlọ́ èjì wo ju bí ọmọ ọdún bíi méje ọ̀sọ́ lọ ní báyìí so ìgbà wo là á lu ẹni tó dàgbà jù òun tí ó wá ṣe tókè ààrẹ ẹni tó nímọ̀ jù á lu ẹni tí ó dàgbà jù so eléyìí ní ìpìlẹ̀ ṣùgbọ́n bá ti tó wọ́n yin èèyàn kan tókè ẹni yìí ni ìmáàmù ní mọ́ṣáláṣí ẹni tó jẹ́ ìmáàmù náà nù àbá àpàrà àwọn kékeré tó ní mọ̀ ń pẹ́ jù lọ a ní sọ pé ó kì í wọ yẹra kí lè wá bọ́ síbẹ̀ torí pé kí ni àtúrọmọ kékeré tí ó ní mọ̀ jù lọ ẹ̀ẹ́ ṣẹni tí wọ́n ti yàn ní ìmọ̀ọ́mù yẹn kò náà ní ṣùgbọ́n ní kò sínú mọ́ọ̀mù yẹn lára ń dín kọ́ talẹ́ni tí ó lè jù a padà síbi bánàbí ṣe tó yẹ ta ló mọ̀ kùránì jù ta ní mọ̀ jù tàlẹ́yìn tí ó kọ́kọ́ gba ìsìláàmù káníkà àwùjọ táwọn èèyàn ti ń tètè gba ìsìláàmù ni tàlẹ́yìn tó dàgbà jù àyẹ̀tò wa padà sí ẹ̀. sànẹ́bí sọ fún àwọn eléyìí pé ẹni tó dàgbà jù òun ni kó ní nínú wọn torí wípé ó ti gbé gbogbo wọn àwọn qualities wọn ó dọ́gba. so kí connection ìta sọ yìí pẹ̀lú tọ́pìkì tí mọ́mọ́ Buhari fún un òun náà ni ìkẹ́ tí anábọ̀ Muhammad sọ̀lá àtàlá ní sí àwọn obìnrin àti àwọn ọmọ kéékèèké àwọn eléyìí wọ́n fẹ́ wá mú nǹkan ẹ̀sìn bẹ́ẹ̀ ni ó rántí wípé kí wọ́n níyàwó lé wọn lọ́mọ lé ànábi yọ̀ǹda pẹ́ padà sọ́dọ̀ àwọn ìyàwó àtọ̀wọ̀n èyí tẹ́ ẹ̀kọ́ yìí náà lọ́bi kọ́ wọn èyí tẹ́ ẹ̀kọ́ yìí ẹ̀kí kọ́ àwọn ọmọ yìí òbẹ́ ni ọlọ́wọ́ bá pe anábọ̀ Muhammad sọlá àtàkùn ìdí mu'minina ra'ufur rahim anábì sọlá àtọ́lá aláàánú olùkẹ́ ló jẹ́ fún àwọn olùgbàgbọ́ òdodo ìjọba sọ fún wa ká ṣe ìdíje dáadáa wa ní káǹfààní wà fún wa nìyẹn ìjọba ní ká kúrò ń bẹ́ẹ̀ aburú ló ń bẹ́ẹ̀ ló fi ní akúrò ń bẹ́ẹ̀ mùsùlùmí ìdáhùn bá ní kó ń ṣe ibi الله سبحانه وتعالى nìyẹn abẹ́lá ọba subhanahu wa ta'ala وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته oṣù mélòó ni ṣẹ̀rí àfún wa láti lè fi ṣe ìrìn àjò lọ síbi ibo. náà ẹni tí ó fẹ́ ṣe ìrìn àjò bóyá ìtẹ̀tẹ̀ gbà lórí mi pé nìyẹn ó níyàwó lé àbólọ́mọ. ó ní ṣe pẹ̀lú pé kí ó kọ̀ǹsídà àwọn ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ ó kọ̀ǹsídà wọn èyí tí ó fún wọn tí wọ́n á jẹ kí ẹ wọ́n lẹ́nu òṣèpé yóò kàn fún wọn lẹ̀ yóò lò lọ ìtàwọn ọmọ àti ìyàwó jẹ ètò yìí ó wà ń lẹ so ó wá fún bóòlù àwọn ṣe ṣe sùúrù sí tí ọba ló lè ṣe sùúrù ọdún méjì mẹ́ta bá láìsí ààrẹ lómi alóhùn fẹ́ lọ wá ìmọ̀ fún ọdún mẹ́rin ọdún márùn-ún tí ọba tí ló ń lè ṣe sùúrù rẹ̀ yìí bá láìsí tí ò ní jàǹbá lẹ́yìn tí ò ní máa mìgbé èrò ìgbàsọ́kọ̀ ló bá sílé bẹ́ẹ̀ ni ó fi táwọn ọmọ jẹ ẹlẹ́ eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ òní tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn lè ṣe sùúrù kan bẹ́ẹ̀. so kò sí pé ọjọ́ báyìí àbí oṣù báyìí la lè fi travel ká máa fi ìyàwó àtọ̀mọ́lẹ̀ ó dípẹ́ lórí ètò tá a bá ṣe é lẹ̀ àti bí àwa àti ìyàwó wa bá ti gbọ́ra wa yé sí obìnrin ní alóhùn ò lè bí ẹ̀rẹ̀ so ọkùnrin ní láti take into consideration ìwọ àwọn ọba rẹ̀ ṣùgbọ́n ètò burú oníkàtàn fìyàwó lẹ̀ àtọmọ falafẹ́lẹ́ ṣètò ọlọ́run sọ àní fún wọn jíjẹ mú wọn ẹlòmíì máa jù ó lè ní anábì Ibrahim alayhi salatu wassalam ṣùgbọ́n lọ́jú Hajar àti ọmọ rẹ̀ Ismail ṣùgbọ́n jù wọ́n sí Maka tó ṣe gbọ́kàn fún wọn lẹ̀ síbẹ̀ tó fún wọn nǹkan tí ò lè tó òun ló fún wọn evidence ẹlòmíì láti abandon ìyàwó àtọmọ kalẹ̀ tí ó fún wọn ní nǹkan tí ò lè tó ló wà máa lọ nìyẹn wọ́n ní o mọ̀ pé kéèsì wọn àti anábì Ibrahim yàtọ̀ síra wọn alayhi salatu wassalam anábì Ibrahim alayhi salatu wassalam ọlọ́run ọba ló pa aláṣẹ pé kó ṣe tó ṣe yẹn so ìdí agbára àtọmọ rẹ̀ ó máa jẹ ọlọ́run ọba náà ni ó mú wá fún wọn sọ̀rọ̀ jẹ́ pé ọlọ́run bá padà darí àwọn èèyàn wá síbẹ̀ yẹn ní tá padà wá ń gbé pẹ̀lú wọn gẹ́gẹ́ bí ìtẹ̀sí lọ so ó di pé mọ́tà odùlẹ̀ tí oríṣiríṣi èso ń wọbẹ̀ láì ṣe sókè ni wọ́n ń gbin èso níbẹ̀ tó àlefèrè ìwé ra wọn kéèsì yẹn dàbí kéèsì ẹni afá alálùjọ̀nù tó ní ṣùgbọ́n anábì suleman náà lo àlùjọ̀nù bóòlù ṣe jọra wọn anábì suleman ọlọ́run ti àwọn àlùjọ̀nù lórí ba fún un ní ife kó ń máa lù wọ́n ìtọ́lọ́wọ́n bá fi ṣàpálẹ́ fún un àwọn àlùjọ̀nù náà ń ṣe pé bá fóun ṣùgbọ́n ìwọ àlùjọ̀nú ò lè ṣe hídímọ́ fún ẹ àfikún ọ ṣe hídímọ́ fálùjọ̀nú náà kó tó lè ṣe hídímọ́ fún ọ náà ẹjọ́ sinra yìí ìdíwọ́ rẹ̀ fi sìn òun ó béèrè pé kó kàbárà ó ṣe kú fún kó tó lè sìn ẹ́ ẹ̀fúrẹ́ lómi nu wọn ni ẹ̀yọ́ kan máa ya nínú pé a yóò gbé kúránì kalẹ̀ yóò dẹ̀ dúró lórí ẹ̀ instruction tálùjọ̀nú fún ló ń ṣe ẹlòmínú wa wọ́n ní kọ́ àwọn kankan ní kó lọ bọ́ sínú tálángá kó lóṣù ayé alukùránì tó lọ bọ́ sínú tálángá instructor tálùgbẹ̀mú fún ló act lé lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ẹlòmínú àwọn tó ń ṣe kiri ìkòtúwó yẹ fẹ́ jẹ́ yóò ló ń fẹ́ ti àgbẹ̀mú lórí ba àgbẹ̀mú ti kọ́kọ́ tẹ òun náà lórí ba náà tó ti ń ṣe kiri náà fún àlùjẹ̀mú tó jẹ́ pé ọlọ́wọ́ bá láwọn àlùjẹ̀mú mọ̀ àjọ gbádùn àjọ lóra wa ni àjọ lóra wa ni ṣùgbọ́n anábì Sulemana àrísọ́lá sọ̀tọ̀lá àwọn àlùjọ ní ò díktéètì fún òun ló díktéètì fún wọn ọlọ́run bá fi ṣe àpọ́nlé fún òun ni bẹ́ẹ̀ náà ni anábì Ibrahim àrísọ́lá sọ̀tọ̀lá pẹ̀lú pé lọ gbé àwọn ìyàwó rẹ̀ síbẹ̀ àtọ́mọ rẹ̀ lọ gbé wọn síbẹ̀ èrè ọlọ́wọ́ bá ìwọ́n ló ní gbé wọn síbẹ̀ ohun tí wọ́n jẹ́ ọlọ́run dúpọ́ ó sọ pé kí ni kò sí problem máa tẹ́kẹ̀ ẹ̀ sọ́kẹ́mi náà wọ́n sì ní sùn ìyàwó àtọmọ kan gbé wọn kalẹ̀ fún wọn lọ wọn lọ ìjáde oṣù mẹ́rin kí ni wọ́n á jẹ́ ọlọ́run àpò wọn ẹ̀ẹ́ kò ń ṣẹ̀sìn yìí o ó gbọ́dọ̀ fi nǹkan tí wọ́n jẹ ẹ lẹ̀ lẹ́yìn jíjẹ ó àpòṣódùn yẹn lè bí ẹ rẹ̀ torí tí o bá lè bí ẹ rẹ̀ nípa bá lọ bẹ́ẹ̀ tó bá ṣe ìranù ó lẹ́ṣẹ̀ àwa náà lẹ́ṣẹ̀ àjọ fún ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n ọdún mélòó ni kò sí nǹkan tó sọ pé ọdún báyìí èké ọdún báyìí òun arákùnrin kan ó ti lọ ń kírun àṣùwà gẹ́gẹ́ bí àlùbẹ̀háàtì ṣe mú wá nínú àṣùnà so wọ́n kàn rí pé wọn padà rí mọ́ni ìyàwó wá dúró ó sọ̀rọ̀ ọlọ́ba ẹni tó dó lórí àsìkò ó mọ̀rùn-ún oṣù kan oṣù méjì mẹ́ta mẹ́rin ara obìnrin ò gbé mọ́ tó mọ́rù padà tó tó kí ni kò ṣe é dà lẹ́yìn ìgbà tí ó ti gbó ọdún mẹ́rin tí ó rọ́kọ rẹ̀ ẹni kò ṣe é dà tí obìnrin tí ọkọ rẹ̀ ti kú máa ń ṣe ó ṣe é dà lọ́jọ́ kan bọ́kùnrin ẹ̀ ṣe yọjú nìyẹn tí ó ṣẹlẹ̀ gbóló lọ láti jọ yìí ó wá lálùjọ̀nù ló gbé òun àjọ̀nù kan ló gbé òun ló gbé òun lọ sáàrin àwọn àlùjọ̀nù ibẹ̀ lòun wà láti jọ yìí ṣùgbọ́n àlùjọ̀nù tó gbé wọn jẹ́ mùsùlùmí táwọn náà kí òun tá ń ṣe gbogbo ẹ̀ so obìnrin yìí ni kí ló lọ bá ọmọ rò fún onígbòwò lè ṣe sùúrù mọ́ so umaru láti sọ pé kí n lẹ́yìn ìgbà tó ṣe ó yọ̀ǹda fóbìnrin ẹ̀kọ́ lọ lọ́kọ mi ó ti wá lọ́kọ mi kọkùnrin tọ̀hún tó wá yọjú so wọ́n ṣáà padà yanjú ọ̀rọ̀ yẹn torí pé ìdí ọkùnrin àkọ́kọ́ ò tí ò tí tu eléyìí tó fẹ́ yìí ni ìtòyóní láti ṣe ìjà tí wọ́n fi túlẹ̀ tí a fi lè padà sí ọ̀dọ̀ ọkọ̀ àkọ́kọ́ tó ṣe wípé ó fẹ́ tí ìgbèrè rẹ̀ tú tí ó ń bà tí wọ́n rí ń kọ́ wọ́n fi ní kó ṣe ẹja lọ́dọ̀ rẹ̀ kí la fẹ́ lò ní eléyìí o ní pé kò sí ọdún kan pàtó Umaru náà kàn ṣe ìtọ́dún mẹ́rin yẹn obìnrin mi ò lè ṣe sùúrù ọdún mẹ́rin so ó ní ṣe pẹ̀lú ìfaradà obìnrin bákan náà ó ní ṣe pẹ̀lú kí nìkan tó fi ilẹ̀ fún wọn náà sọ láwàá náà kámọ̀ náà ń kúnlẹ̀ fúnra wa ń tẹ̀ fúnra wa ń gbàtà rẹ̀ síra wa eléyìí kì í ṣe àṣà Islam bẹ́ẹ̀ ni ẹ̀sìn ò gbà á láàyè láti máa ṣòro nǹkan báyìí bó tẹ̀ di pé nǹkan tó di bó tẹ̀ jẹ́ pé nǹkan tó ti sára kú fún wa ni tọ́pọ̀lọpọ̀ máa ń ṣe ẹlòmíì kan tẹ́ ẹ bá ṣe ábílẹ̀ pé ni ẹ̀ẹ́dẹ̀ ṣàpọ́nlé ẹni tó ju ìlọ yorùbá wọn dẹ sọ pé kí ni ìdọ̀bálẹ̀ kì í ṣe ìwà sọ àmọ́ iye ẹni tí ó dọ̀bálẹ̀ fún yín tó ṣe pé òun náà ló tún máa ṣe bí wọ́n ṣe pa yín lẹ́yìn bí wọ́n ṣe gba yín lẹ́yìn òun náà ló máa ṣe yín ó wá dẹ̀ rí yín yóò máa dọ̀bálẹ̀ fún yín yóò kúnlẹ̀ yóò lọlẹ̀ kò ṣùgbọ́n làwọn bò ní fẹ́ sí àdàbọ̀wà Muhammad ọláàbá ní oníkejì sẹni tó fẹ́ káwọn èèyàn máa ṣe fóun ẹ̀tọ́ tí yé dáadáa náà ni tẹ́sán bá yé yóò àtúnyẹ kúrò lẹ́nu ẹjọ́rẹ́ ká fún pé ìtọ́tún lè fi ṣàpọ́nlé àwọn èèyàn náà ni ẹ̀sìn òye náà dáadáa ni mo rántí ní nǹkan bí ó ti máa lé níbi fifteen or so years ni ìkànnà àwọn ọmọ ilé tí mo ti kọ́ pé ó ti pẹ́tipẹ́ ó wá rí mi ó wá tẹ̀ bẹ́ẹ̀ láti kiri wọ́n á fà á dìde pé nínú ìgbà tó mọ́ tẹ̀sí ní bẹ́ẹ̀ báyìí báyìí báyìí ni ìtẹ́sí sọ ìtànàbí sọ lélẹ́ báyìí báyìí báyìí ìdí òṣèlú pé ó bá tún tẹ̀ géyìn ẹ̀ṣẹ́ lẹ́ni tí ó tún kí mi pé ó fẹ́ dúpẹ́ ìpẹ̀sẹ̀ ìwòsí bẹ́ẹ̀ tí mo ní kó wá ṣe ẹ̀rọ mi tún ṣe para ó tó wá bá sókè pé tí mo sọ́gbà olóyìn tó gbàgbé tó ó ti di bára kú fẹ́ lò ní èké kò tó ẹgbẹ́ ṣe ní yóò tẹ̀kì ní pé kò ń ṣe nǹkan tí ó bá sábà tó a máa pàkíyèsí àwọn èèyàn sí náà tó irú àwọn bàbá tá a sọ fún àbáwọn ìyá tá a sọ fún ẹlòmí lè bínú kó yàn wá lójú nítorí ẹ̀jẹ̀ ẹlòmí ibẹ̀ ni a ó ti gbà nǹkan tá a sọ fún ṣùgbọ́n yóò sì fi ṣe fún wa náà ẹlòmíì kò ní tètè tají bóyá ẹni tó tó yàn bí lọ́mọ ni ó bá rí báyìí ó ti lọlẹ̀ tó wá rí bẹ́ẹ̀ lọlẹ̀ ìgbà ẹni wà á tají pé á ah, ẹni dẹ̀ ti fún pé ìtàn yóò tàn yóò dá so ìgbà míì yóò ṣe náà bákanbákan tí á ìyá àgbàlagbà ló lọlẹ̀ fún mi yìí ìyẹn náà wá ṣe kí ni ìyẹn náà lọlẹ̀ fún mi kó má dàgbà tó ṣe kéèké nìyẹn ṣe àrífín ẹ solution kọ yẹn solution kọ yẹn èyí ó mọ pàkéèsì náà ni torí pé ó dàgbà ẹni tó yẹn ṣe àrífín kéèké náà tún lọlẹ̀ àtọ́gùn mátà yẹn àìsí tún pàkéèsì dà ọmọ àti sọ fún tẹ́lẹ̀ pé kìíní yìí ni kò bá ẹ̀sìn mi nǹkan kan mọ́ra wọn ni èyí ó tún farabalẹ̀ ṣàlàyé fún un ṣùgbọ́n kí ẹ náà ní pé kí ẹ lọlẹ̀ pé àtiwá gbọ́ pé àgbàlagbà lọlẹ̀ fún wa ni so èyàn tí sọ́ọ̀bù iṣu yẹn so gbèrè oṣù jẹ èyàn á máa pàkíyèsí náà ní ṣùgbọ́n èyàn ò ní lè mọ́ wọn torí pé nǹkan kan ti bá sábà lópin ìgbà tẹ́ bá ti rí ní ara yín gbà ẹ̀yìn ò ṣe fún wọn mọ́ ṣùgbọ́n náà ṣe fún yín ẹ máa kọ̀rẹ́ tí wọn díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tí nǹkan yóò di nǹkan tí ah, wọ́n kéjì lórí ọláwà rẹ̀. Nam nípa àtànàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam. Alimami ah, Tirmidhi nínú Asunan, ọmọ wa wọ́n ní anábọ̀ muhammad sọ̀rọ̀lá ọ̀gbẹ́ bí aná sọ̀rọ̀lá láwọn ẹni bíi pẹ́ ó ní lámìyẹ kùn ṣẹ́fṣùn àhábà iléyìn ìnà nàbíyí sọ̀rọ̀lá wà àlùwọ̀sọ̀lá kò sẹ́ni táwọn tàbí ní ìfẹ́ bí ànábì yìí wàlámi kúrú yẹ kó mú nàlá tánà yìí bá ń bọ̀ lima ya min karahiyati ila irmama pe anabi ko yare ko di soban kan ló jẹ́ pé alimami Bukhari gbà wá ibrahim sọlá àbámsọ pé kí ni man ahabba an yà tàmà sara láwùn náà tó kíyàmà falẹ̀ tàbá wà má ká àdà wùn náà gbogbo ẹni tó ṣe pé ó bá nífẹ̀ẹ́ pé tó bá nígbà káwọn èèyàn máa dìde fóun ibi tí ó dùn sínú náà kò máa wà fúnra rẹ̀ sọyìn gbọ́dọ̀ tẹ̀yìn ààrẹ àfáà ni àtìlẹ́yìn bẹ́ẹ̀ lọ gbọ́dọ̀ tẹ̀yìn ààrẹ ṣe pé mo wọ̀jọ̀ kó sì táwọn bá dìde nítorí wọ́n fẹ́ bẹ̀ẹ́ lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kéèkì ọ̀tọ̀ ní o ṣùgbọ́n àwọn èèyàn dìde pé ah, àbá ti dé àbí kìíní kan ti dé ní káwọn máa gbọ́n jìnnìjìnnì eléyìí ò kì í ṣe ìlànà anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ló jẹ́ pé ẹ̀kọ́ táwọn ti kọ́ àwọn sàádé òjò anábì ó jòkó láàrin àwọn sàádé ẹ̀ níbi differentiate láàrin anábì àtàwọn sàádé yìí àdùjú lè wá pé ta ni láàrin yìí ni tani muhammad láàrin fẹlẹ yìí wá ìrẹrẹ nílẹ̀ tó ṣe tó yẹ kí àwọn àfáà tí wọn ní kò ṣe káká jẹ gàbá lórí àwọn èèyàn ká mú àwọn èèyàn sí lórúkọ pínpín ní à ń ṣe ẹsìn sanabuwa muhammad sallallahu ìkànnì àwọn sàádé ó ti tẹ̀ kiri àrẹ́sọ̀lá àtàwọn sọ fún pé kí ni kó má ṣe bẹ́ẹ̀. قل لو كنت آمرا أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها كما أنك يتمتع لا تتكي يتنقبل من باكتكم التكي وقوري لعظم حقه عليها torí ìwọ̀ tí ọkọ ní lórí ìyàwó ṣùgbọ́n kò tọ́ fún ìyẹn kankan ẹ̀jú fún ọlọ́run ọba àwọn kan náà àwọn mùsùlùmí gẹ́gẹ́ bí alimam ahmed ṣe gbà wá nígbà tí wọ́n gba ìsìláàmù táwọn ṣe ìsìláàmù táwọn kèfèrí wọ́n victimize wọn wọ́n ní láti gbé ẹ̀sìn wọn sá lọ sí Ethiopia àwọn kèfèrí yẹn wọ́n tún wá lé wọn lọ sí Ethiopia láti lọ bà á lórúkọ jẹ́ fún ọba Ethiopia ni wípé àwọn èèyàn kéèyàn náà wọnú ìlú ẹ̀ yìí ìgbà tán wá dọ́dọ̀ ọba tán sọ fọ́ba tán ba àwọn tán wá ìjẹ ẹ wọ́n gbà wọn lálejò ẹ wọ́n gbà wọn láyé lu yín o lára nǹkan tá fi kàn wọ́n ò ní pé wọn kì í tẹ̀ kíyàn wọn tẹ̀ kíyàn ọba wa bèrè kúlẹ̀ dé yòókì ń tẹ̀ kíyàn wọ́n ní amara min nabi sallallahu alaihi wasallam alla nasjuda li ahadin illa lillah anabila bọ̀rọ̀ tẹ̀ kíyàn kankan àyàfi allah ọba náà dẹ̀ dákẹ́ ọba náà sọ̀rọ̀ torí pé ọba ti mọ nǹkan tí wọ́n ń sí ọba mọ tí wọ́n ń sí. sọ wọn àwọn àwájú ọba nìyí kan máa gbọ́n wọ́n sọ tánà fi kọ́ àwọn ènìyàn tó gbọ́jọ́ pé kí ni lọ fún nǹkan tí a sọ yìí pé gbígbà tí yẹn sí kì í political asylum òun tí wọ́n lọ sí wọ́n sọ nǹkan tí wọ́n dòrè lórí so ẹ̀kọ́ tánà fi kọ́ àwọn tàbí lélẹ̀ so kò ń ṣe ká mú àwọn èèyàn sí ní orúkọ ìtẹríba ní orúkọ ìbọ̀wọ̀ so àwọn ìyá wa tó ṣe pé bóyá wọ́n fẹ́ ká ṣe àwọn nǹkan ọ̀yìn fún a enlighten wọn náà ni àbí tó ṣe pé àwọn náà máa ń ṣe enlightenment ni kò ń ṣe nǹkan tá a lè mọ wọn lórí gbogbo nǹkan níye ìfarabalẹ̀ ó níye ìfarabalẹ̀ èèyàn kan ti sọ́njọ́ kan ní ìgbà tí ó ṣe wá sí ọ̀rọ̀ à ń tẹ́kí àtẹ̀kíyàn ó fi ilé kókó gbé kalẹ̀ ìgbà tó fi ilé kókó gbé kalẹ̀ ní àwọn ọ̀dọ́ àwọn náà gbà rẹ̀ wọ́n gbé lọ lé lọ́dọ̀ àwọn òbí wọn bẹ́ẹ̀ la òbí wọn náà ṣe reject ẹ̀ ó wá di wàhálà lẹ́yìn àwùjọ rẹ̀ ni ó wá padà sọ fún ẹ ṣe ẹ ṣe ẹ tẹ fún wọn mo á sọ fẹ́ ni mo ní eléyìí kò ń ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe nìyẹn níta ẹ̀ bá ti ṣe onípe níta ẹ̀ mọ̀ pé àwọn èrè tí gbà lọ́wọ́ yín ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú nǹkan tí mo gbà lọ́wọ́ yín tí ọkàn bá padà rọ̀ wọ́n ṣe kí ni wọ́n padà tẹ̀ àwọn apàdà fi títẹ̀ yẹn lẹ̀ tẹ́bá ní kò bẹ́ sí mu wọ́n ṣe kí ni wọ́n padà juwọ́ lẹ̀ kí ni nǹkan tó wà nípa ń tẹ́ wa ìbáṣà náà kí là ń bára wa jà lórí àṣà fún bí ó bá tún ṣe kékeré nítorí pé nǹkan ta ti ju ọlẹ fún un torí tá a pè láṣà lónìí tá a fẹ́ kúlé lórí yìí tá a bá chéjì àṣà yẹn kọ́ nísìnyí ẹ̀ka nísìnyí ojú ọmọ Amẹ́ríkà tó jọmọ Britain nísìnyí ṣé òun tó wá fẹ́ kí ọ kókó tẹ̀ ní àwọn ọmọ wa tán lọ skul Amẹ́ríkà tán lọ skul Britain àdúgbò ọmọ ẹ̀rọ tán bá padà dé Nàìjíríà àwọn akẹ́kọ̀ọ́ la máa ń dìfẹ́ǹdì wọn táwọn bá tẹ̀ kí àwọn èèyàn kà ẹlẹ́yà ilé ìgbó làwọn ẹlẹ́yà ti dé ṣùgbọ́n torí pé wá ní orúkọ ẹ̀sìn fẹ́sì lóní kọ́mẹ́tẹ́ àá òbí yẹ ló ń kọ ọmọ òun kọ lọ́mọ nítorí ẹ̀ òun kọ lọ́mọ nítorí ẹ̀ kò dẹ̀ ní kọ lọ́mọ tó bá dé láti Amẹ́ríkà tí ó tẹ̀ torí pé ó ti di pé àṣà wọn ní níbẹ̀ yẹn ni so kò jẹ́ bó ṣe jẹ́ wọn láwàá sáwọ́lì àwọn náà ní àwọn ẹmọ́bẹ́ kíyàn wọ́n ní àwọn àṣà ní ìgbésò pé wọ́n máa ń ṣe àpapọ̀ ní tánàbí ti fi rin lẹ̀ nígbà mí àwọn náà láwọn àṣà ní ìta máa ń ṣe irú nísìnyí kéèyàn kí sí ọwọ́ àgbàlagbà àbí kó kí sí bí ẹsẹ̀ àbí orí tí wọ́n máa ń ṣe léyìn láti fi kí sí láti lè fi kíra wọn ṣẹlẹ̀ rí èèyàn tẹ́lẹ̀ sí ó fẹ́ kí bí abirú òbí rẹ̀ ó lè bẹ̀rẹ̀ ní bí rẹ̀ kí sí ẹsẹ̀ rẹ̀ ní màmá òbí yẹn kíra wọn nígbà mi ṣùgbọ́n yìí tí ó ṣe kiri ìbẹ̀rẹ̀ lọ kí ti ẹsẹ̀ yẹn wà ókè nínú Islam ṣùgbọ́n ká kí sí ọwọ́ àbí ká kí sí ẹ̀ ní orí eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ a ní anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam a máa ṣe fún ọmọ rẹ̀ fatima radiyallahu anha fatima náà máa ṣe bẹ́ẹ̀ fún anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam tánàbí rẹ̀ fi jòkó sáyé rẹ̀ bó náà fi anábì jòkó sí ayé tuntun ẹ̀ náà ṣùgbọ́n ká bẹ̀rẹ̀ láti lọ kí fi ẹsẹ̀ èèyàn ìyẹn ò ṣe nǹkan tí ó wà òkè náà wọ́n lè mọ̀ ṣe ń Saudi àdúgbò mi ni ò túmọ̀ sí pé ẹ̀sìn nìyẹn àwọn náà ní tí wọ́n ń ṣe tí ò fẹ́sìn mu irú bí sàbáwọn sàbá ń ka ilé èjì ìlú tó ti mu sìgá jù lágbàáyé ẹ̀wọ̀n Áfíríkà one to fifteen ẹ̀ bá ta ọdún bẹ́ẹ̀ sókè àkọwá ni ẹni ti dẹ́ ò da wọ́n mu yálà yìí àti gánza ọdún ni àbá ẹ̀wà nǹkan mi sọ kò sí tó burú ní sìgá mímu kílẹ̀ rí ẹ̀ wọ́n mu sìgá ń sàwọ́dí bóòtù bá rí sàwọ́dí jẹ́ mílíọ̀nù ní ẹ̀sìn bí wọn náà ṣe jẹ́ làwọn náà jẹ́ wọ́n fẹ̀ ìyá jù wá lọ ipa pé àwọn ń tẹ̀lé òfin ẹ̀sìn jù wá lọ ṣùgbọ́n yóò túmọ̀ sí báwọn náà níbi tó ti ń gbé igbági yẹn ṣòbí ni wọ́n ti gbé igbági àmì tẹ̀lé àmì tí wọ́n ṣẹ̀ rí níbẹ̀ àti tó jẹ́ tẹ́kìtì ní ọláwà lọ. Thank you lágbájá tó tó báyìí tó kù bẹ́ẹ̀. nọ́mbà aburú ń bẹ bẹ́ẹ̀ ni àwọn aláburú ń bẹ anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ní alaayinu haq ojú burúkú òdodo ni o sotí ẹ̀ka bá sọ pé kò sí ní tó ń jẹ́ ojú burúkú àbí kò sí tó ń jẹ́ àjẹ́ kò sí tó ń jẹ́ kíní pé tó ní wàásù lòún ṣe ìsọkúsọ ló ṣùgbọ́n bó o láti bá a gbèrè fún kọ́ wa a nítorí kó wà ní káwá lọ ṣe bọ pẹ̀lú ọlọ́run a nítorí kó wà ká máa lọ ṣe bídíà so àwọn nǹkan ìṣọ́tẹ̀sìn fún wa náà là á ṣe à á ṣe àdẹ̀gbàrà lọ́lọ́run ọba subhanahu wa ta'ala nípa pé nǹkan kan ò lè kàn wá láburú àyàfi tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá ti ní yóò bá wa yóò kàn wá so ọ̀nà tá a fi gba báàlù òun ni eléyìí ṣùgbọ́n kò sí wáyé tí ó sí ọlọ́wọ́ ní kúlù àrùdù bẹ̀rọ̀bì náà àbí aha so maliki náà ilá iná sí ní sharri alwaswasu khannas alẹ́bí wọ́n ti fi sí ṣúgbọ́n ni gbogbo ilé òfin ilẹ̀ tó kí ni àwọn aláburú wọn ń bẹ ṣùgbọ́n nítorí pálábúrú ń bẹ ní káwá máa lọ ìwọ̀n àbí nǹkan tó jẹ wọ́n bẹ́ẹ̀ tó wọ́n láwàá lọ سبحانك اللهم وبحمدك اشهد نعم اوكي انت tàbí tí bá gbọ́ ìbéèrè yẹn yé ó ní pé àsìkò ó ti kọjá èèyàn wá fẹ́ kí n tó sì lè pèrún ó lè pèrún kò sí nǹkan tó burú mẹ́ pípèrún ìpéyàn lè ṣe ní ẹni tàbí so anábíwá Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ti sùn ní ọjọ́ kan tí gbogbo wọn wà lórí ìrìnàjò ní o òun rẹ̀ ju gbogbo wọn lọ ni arábìnrin ló kọ́kọ́ jù ìgbà tí wọ́n á jí ní òru ti yọ sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ fanabirin ẹja kúrò níbi tí ṣètọ́nù tó wá bá wa yìí tó wọ́n bú ìfẹ́ síwájú lẹ́yìn oníkápẹ́ ọkùnrin wọ́n sì kọ́ ọmọ wọ́n lè ṣe kéwìn wọ́n kéwìn so yẹ ẹ̀rí ni pé a lè fi irun kóra fún gbogbo ní àsìkò òun ti kọjá so wallahu a'lam. náà ẹni tó dáhùn kí tí ò bá ṣe kọmọṣe onírun àbí onírun ìtọ́pọ̀lọpọ̀ àwọn àfọ́ àwà lórí ẹni pé onírun ìkọ́ ọmọ dádó irun náà dádó pẹ̀lú orílẹ̀ nínú ìṣesí Abdullahi bin Mas'ud radiyallahu anhu òun àti àwọn túlẹ̀ǹsẹ̀ méjì al-Aswad àti alqab wọ́n ti jọ kí múrí tí wọ́n ṣe kọ́mà gẹ́gẹ́ ṣe rẹ̀ ní yìí tó ń tọ́ka wípé kí ìkọ́mà dájú ìnú náà dájú ìkọ́mà láti lè sọ fáwọn èèyàn pé kí ni àti ìfẹ́ gbèrú dúró ìyẹn àwọn tẹ́jọ wà ní mọ́ṣáláṣí ṣùgbọ́n bá ṣe kọ́mọ̀ wọn nínú bá bá ṣe kọ́mọ̀ wọn nínú ṣùgbọ́n súnmọ̀ ní ká ṣe kọ́mọ̀ tó àìṣe tí Abdullahi mọ̀túlù ṣe wọn ló fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ìgbà pé tẹ́ ẹ̀ bá ṣe o ìgbà àrùn yìí ṣùgbọ́n súnmọ̀ ní kí ká tó kéwù Thank you náà lórí wípé ọ̀yàn jáde ajáde lọ ṣọwọ́ àfikọ́ ní iṣu bá jẹ́ pé mùsùlùmí alọ́bá kò bá dẹ̀ jẹ́ pé ẹlẹ́bọ ṣùgbọ́n èyí tí ó pàtàkì nígbà tí fẹ́ jáde kó jẹ́ ní tó nímọ̀ ń pẹ́ sí kò ń ṣiṣẹ́ sí àrùnsọ̀lá tọ́lámù ní kókó every sunday can gbogbo bá tó ṣe èdè amúrù wípé a ìṣó jáde àwọn tí ó kó lọ tí ó kó pé kán ṣe jáde kán lọ fáwọn èèyàn lẹ́kọ̀ọ́ làwọn tí wọ́n jẹ́ àwọn àfẹ́ẹ̀sì nínú àwọn sàábà ní ara jáde sòrí ó jẹ́ ẹ̀rọ ikú ká kó gbogbo àwọn èèyàn lọ sí ìjáde ẹ̀rọ nìyí àwọn tá a kó lọ sí ìjáde làwọn tán lè dáhùn èèyàn lẹ́kọ̀ọ́ kò tẹ́lẹ̀ gbogbo kó nǹkan fún rẹ̀ àwùjọ tó ti mú kúrò ó nídìí ẹ̀kọ́ ń bẹ̀ so nísìnyí ìdánilẹ́kọ̀ọ́ lájọ́ ń ṣe fúnra wọn nígbà nísìn tó a lè ṣe káàkiri àwọn mọ́ṣáláṣí wa bẹ́ẹ̀ ni ṣùgbọ́n káyẹ̀ sọ níbi tó pé dandan ni pé kí n lọ sí jáde kan ní jìnnà sọ eléyìí kò ń ṣe dandan pàtàkì lọ fẹni tí ó tún ní àwọn nǹkan tó palẹ́ sí kalẹ̀ fún àwọn ará ilé rẹ̀ àbíkẹ́ni ẹ̀ ká ní kó fọ́nrán ní bàyá nìyí ẹni tó ń gbogbo fún yóò tí ìmọ̀ ń pẹ́ ìsìnkúlẹ̀ sọ fáwọn èyí ìwọ̀nba tó mọ̀ tó sọ fáwọn fámílì àtàwọn yẹn kọ̀ọ̀kan ní ṣùgbọ́n káàrẹ̀ṣẹ̀ mú kúrò lọ jìnà eléyìí kò ṣe ààrẹ kò rí lè má tàbí amúsùnlẹ̀ ẹni tá Ah, àìpèpè síbi ọ̀rọ̀ ìmọ̀lọ́run lọ́kàn dáadáa tọ́wá ní ìmọ̀lọ́run lọ́kàn kó yẹ pé kí èèyàn gbà pé ọlọ́run ọba ló dá mi ló ṣe fún mi gbogbo nǹkan èyí àwọn mọ́kàdé mọ̀ tó bá bẹ́ẹ̀ lọ ọmọ nǹkan láǹkọ̀ ló dá wọn láàkúnú ọlọ́lá ló dá wọn ìtìtánà bíi nígbà láwọn àbúlá àbàbújá kò ń ṣe ọ̀rọ̀ pé ta ló ta ló ṣe ha kul ma yazuru kum na samai wal ard de lo ko dalen to se de ko fún yìí tó wá láti sama àti tó tó tó wá láti le ni o ma yamliku sama ala so ta ló lójú ina yin ta ló lójú iboyin bàtàna ó parí gbogbo nǹkan tó ní pé gbèrò ní pàtàkì kò ní ọ̀la wọn á fún eléyìí pé Allah ni fọkùn wo wá sọ fún un pé àbàlà tẹ̀tẹ̀ kù bàtàna pàlà àlùsùn gbogbo kìíní Allah yẹ gẹ́gẹ́ ní bẹ́tùn kọ̀síjì ibi tí àwọn àkànẹ́bì jọ ní pọ́blẹ́mù àwọn ògbà pé káwọn mọ́ pé ubalu mọ́ pé mọ̀nàtù láti yẹn àwọn ògbà àwọn mọ̀ tó gbogbo ẹ̀ papọ̀ àwọn ẹ̀dẹ̀ mọ̀ tó yá láàánà gbogbo ẹ̀ ń lọ pọ̀ ní. so ibi tí wàá ti ẹni àpá tó wá ń ṣe wá àti ibi tí wàá ti ẹ̀ tó gbọdọ̀ mọ́ pé onígun kankan nìyẹn a wà bóòlù láti sọ fáwọn ẹ̀ pé má pè tí wọ́n bá sọ fún ọ̀yàn pé à ah, tó bá sọ pé kọ́mọ́ pé nǹkan ní àbí kọ́mọ́ pé wọ́n fún nǹkan ní ẹ máa jà tó mọ́lẹ̀ mọ́jà sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn gbogbo àwa sọ ẹ ah, ah, ní àà nínú ti ara wa mọ́ àti tá àti ṣe wá sí àwọn ànábì ọlọ́run wa àbí ní sùn mọ́sọ̀rọ̀ ń pa kókó yẹn mọ́ mu kí mọ́sọ̀rọ̀ ń pa kókó ṣe jùlọ mọ́sọ̀rọ̀ ń pa kókó ẹ mọ́ sọ pé kí ni ká mọ́ ṣe tọrẹ àánú ká mọ́ bẹ bí pọ̀ ká mọ́ ṣe àwọn nǹkan dáadáa so tó bá ti di pé wọ́n ń ṣe àwọn nǹkan dáadáa yìí tán jẹ pípọ̀ tán ṣe tọrẹ àánú tó bá yá wọn ní padà bùtí mọ́ tó bá yá wọn ní padà ṣe ìyàn mọ́ tó bá ṣe pé bó ṣe mẹ́tọ̀ tó kọ̀ rẹ̀ tìyẹn mẹ́tọ̀ tó yẹ ká náà bí lónìí yẹn sọlọ́lá àtàlà bẹ́ẹ̀ ni ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní kí ni kuntum khayra ummatin ukhrijat lin-nas ta'muruna bil-ma'ruf wa tanhawna 'anil munkar ìjọ tó dáa jù jẹ́ nítorí àwọn ilé ìjọ tó dáàbò ní pé kí ẹ máa ń pàṣẹ dáadáa ẹbẹ máa ń kọ ìwà àbàjẹ́ àwọn yahudi nìyí àwọn kan nu wọn ọlọ́wọ́n bá ṣépè fún wọn ó ṣẹ́bi ilé wọn lórí àwọn òjíṣẹ́ rẹ̀ ìkan náà òjíṣẹ́ ànábì Dawud ànábì Isa àrísọ̀rọ̀ àtọ́sọ́lá ọlọ́wọ́n bá ń torí kí ni kánú láyàtọ̀ náà hàn ní àmì kárin fa àlè kọ́ bàjẹ́ fún àwọn so bóòlù nǹkan tí ó tako ìlànà àníṣọ́lá kan yóò ṣe jẹ́ fún mi method táwọn àgbègbè sọ àwọn àgbègbè yẹn nítorí ẹ tí wọ́n pọ̀ rẹ̀ sì jù lọ òní ṣùgbọ́n wọ́n lọ jáde wọ́n ṣe inú ìgbà ọkọ mi yù ìgbà ọkọ mi yù wọ́n máa fún fíìlì àwọn mọ́jẹ̀mú tó yẹ bí wọ́n fi ṣe wọ́n rán àwọn tán mọ̀ ń pẹ̀ wọ́n rán wọn ṣẹ́ fáwọn nìkan lọ jíṣẹ́ òun ṣe pé every لكن يكي ó lọ ṣe wá sí ní ìjẹ́ bó سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته